Drill 13, mid-low versus low-low, Section A. Ọwọ̀. A broom. Ọwọ̀. The name of a town. Reply same or different. Ọwọ̀. Ọwọ̀. Different. Ọwọ̀. Ọwọ̀. Same. Ọwọ̀. Awa. Different. Awa. Awa. Same. Awa. Awa. Different. Awa. Awa. Different. Awa our different our our different our our same our our different section B Okay. A spear. Opo. A conveyance. Reply same or different. Oko. Oko. Different. Oko. Oko. Same. Oko. Oko. Different. Oko. Oko. Same. Oko. Oko. Different. Oko. Oko. Different. Oko. Oko. Same. Ọkọ̀. Ọkọ̀. Different. Ọkọ̀. Ọkọ̀. Same. Section C. Ọkọ̀. Òjò. Same. Ìdè. Ọkọ̀. Different. ilẹ̀ ìlù different ẹ̀yìn ẹ̀wù different bàtà ẹ̀wù same ọbẹ̀ ọwọ̀ same. Our villa different. ọkọ̀ iyọ̀. different. ẹ̀wù ọkọ̀. different. mọ́tà ìlú. different. Section D. Reply mid-low or low-low. Oko. Low-low. Oko. Mid-low. Abe. Mid-low. Ewu. Low-low. Villa. Low-low ìlú. lọ́lọ́. àwọ̀. mélòó. ẹ̀yìn. mélòó. iyọ̀. mélòó. àwọ̀. Low, Section E. Reply mid-low or low-low with reference to the first two syllables. Mọ́ra ewu. Mid-low. Ewu méjì. Low-low. obakan rẹ̀. Mid-low. N mọ̀. Mid-low kò kàwé. Low low. Section F. Reply mid low or low low with reference to the last two syllables. Ara Low low. Beniata. Mid low. Sórẹ́yìn. Mid low o Koto. fẹ́ ṣòkòtò. lọ́lọ́. àti ọwọ́. mid-low. Section G. ọwọ́. iyọ̀. ẹ̀yìn. ọwọ́. ìlù fìlà ẹ̀wù ọbẹ̀ ọkọ̀ ọkọ̀. End of drill 13.